àtọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run lálọ́run fún aṣíwájú ọjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam kíkí àti ọ̀là náà kọlọ̀mbà líkẹ́ ọlá kọba mú bá wọn ará lé jíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àwọn sàábé jíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ojú ọ̀nà tí ànábì ìlà kalẹ̀ tí ilé ọjọ́ kẹyìn kọlọ̀mbà líkẹ́ ọlá kó káwa fún ara wọn à ń bọ́rọ̀ bọ̀ nípa kó sì jẹ́ ká ṣe ọ̀pọ̀ ẹ̀ ní orí iyẹ̀pẹ̀ ọlá tuntun bẹ́ lágbàrí a ní pé tí a bá ti rí oṣù zulhijjá a bẹ̀rẹ̀ sí ní ṣe takbir allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walila ilhamd tó bá di àárọ̀ ọjọ́ kẹwàá zulhijjá tí wọ́n à ń pè ní yawmun nahr ìyẹn ọjọ́ iléyá ọjọ́ kejì àràfá a wẹ̀ ìwẹ̀ gúúsùlù janaba gúúsùlù janaba yìí kì í ṣe tó lè téèyàn ò lè wẹ̀ rárá kódà ọ̀nà méjì lànàbí sàsílám fi kọ́ àwọn èèyàn so ẹni tí ẹni tó wáyé tó òun kọ̀ fẹ́ ó sharp sharp tí ò fẹ́ rásìkò láàrin oníbàbí sàsílám ṣe kọ́ wọn pé eléyìí kò sẹ́ni tí ò ní mọ̀ tí ò bùkátà kí hàn dára ní láàmù èyàn ó gbomi sórí lẹ́ẹ̀mẹ́ta yóò mójútó omi dé gbogbo ìsàlẹ̀ ẹrun yóò sì bomi sí gbogbo ara yóò rí pómi kárí gbogbo ara ó parí kò ní di special níyàn pé na tí wọ́n nàgì tẹ́sílá gúúsùlá eh, eid eh, gúúsùlá jumaa eh, gúúsùlá janaba kò ní di special àníyàn tó ẹgbẹ́ ah, ní tí ó jẹ́ wọn janaba mi ò mà níyàn ẹni kò ní di inú ọkàn làníyàn wá wà a máa ń ní àníyàn ni a nínú Islam káwẹ̀ gúúsùlù báyìí kìí ṣe ọ̀ranyàn ṣùgbọ́n lára ń tánà islam máa ń ṣe ní ọjọ́ ọdún ilé lẹ́yìn ìgbà tó bá wọ gúúsùlù yìí tán yóò á wọ aṣọ tó bá dáa jù náà aṣọ wa ta bá rán mi lọ́dún ìtọ́ alhamdulillah tí a bá rán mi àti fọ ìtafẹ́wò àti fọ́ọ̀lẹ̀ ní èní kéèyàn wọ aṣọ tuntun ó wà lára pé èèyàn ń fi oore tọ́lọ́mbà lékiọlá èèyàn ń èèyàn fi hàn lodin ọgbà tó bá jáṣọ yìí tó ń jẹ́ pé májẹ̀mú islam ń bẹ ní ààrẹ àtọkùnrin àtóbìnrin à níwáṣọ tí ó fi ihu wa hàn à níwáṣọ tí ó lè mọ́ alára tó ọkùnrin náà máa wọ kíṣẹ́ obìnrin nìkan fún wọ lé báyìí mọ rí gbogbo ohun tó ń bẹ lára haram aṣọ yìí mọ jẹ́ a máa ń sábà tètè kí ọdún torí pé àwọn yóò padà wọn lọ ṣe ẹran wọn wọ́n bá ti ń lọ iná alámọ́sọ aláhu akbar aláhu akbar láìláha ilallá aláhu akbar aláhu akbar wà léèlá ilhamd báwa ti ń jẹ aláhu akbar lẹ́nu yìí àwọn tí wọ́n wà ní mìíràn tí wọ́n ń ṣe hajj àwọn mọ́sọ labaika aláhùmọ́ labaik labaika la sharika laka labaik àwà débi tí a ti kírun id kò sí náfílà ká tó yàn ká tó kírun eid kò sí náfílà ya mọ́sàsílám kìí kírun náfílà bóyá ká tó kí ní kí tán kódà bá yàn ní nákàlí pé tó eh, nákàlí tí ó fi jẹ́ ni pé ó yàn náfílà aka méjì tó bá dé eid tó túmọ̀ pé nákàlí ṣètàn nílé yàn náfílà tó bá lọ sí ìgbà míì a máa rọ̀ táà nílé kírun ní ìdí wa táfẹ́ kí nínú mọ́ṣálásí tó ẹgbẹ́ mọ́ṣálásí láti wá fẹ́ kí tó gbogbo ẹni tó bá wọ mọ́ṣálásí kó tó jókòó kó kí raka méjì tá ń pè ní tahiyatul masjid àwàdó tí mọ́mù fi dé mọ́mù ó dé wọ́n kírun fún wa ìrun raka méjì náà ní tí ò ní pẹ́ rárá wọ́n ṣe tẹ̀kbíru méje lálákọ̀ọ́kọ́ wọ́n ṣe márùn-ún lẹ́lẹ́kejì pẹ̀lú tẹ̀kbíru tá lọ rùkú lẹ́lẹ́kejì wọ́n jẹ́ mẹ́fà so a sì tẹ̀lé imam bá bá ti ń ṣe àwọn tẹ̀gbìrì òjíṣẹ́lá mọ́sílọ́sọ́lám a máa ké sẹ́bẹ̀ àti hal àtàkà hadithul russia a máa ké kọ̀dì ìtàràbàtù sáà àti bẹ́ẹ̀bẹ́ lọ ṣùgbọ́n pọ̀lọpọ̀ gbà sẹ́bẹ̀ àti hal àtàkà àti russia ni ma sábà ké tí ò ní pẹ́ rárá imam wa ṣe khutba khutba imam yìí eh, kìí ṣọ̀ranyàn káwọn èèyàn gbọ́ tó bá wà wé èyàn àwọn èèyàn lè máa lọ ṣùgbọ́n a fẹ́ káwọn èèyàn gbọ́ pàápàá jùlọ tó ẹ pé tí mọ́ mo bá wa sọ ó ní ṣe pẹ̀lú ohun tó ṣe pàtàkì nínú àlámọ̀rí ẹ̀sìn wa àlámọ̀rí ilé ayé wa èyí tó wá fi ń dáa jù ní pé káàrí kí máa mú ẹran torí àdí tó wà ní sọ́ẹ́ muslim ipa àwọn èèyàn kan wọ́n dú ẹran láyé jùṣẹ́lá mọ́sàsálàm kánàbí tó dú ẹran tiẹ̀ wọ́n ni pé tó ẹ dú ẹran míì so uh, òdíṣẹ́lá mọ́sàsàmọ̀ dábàá kọ́bùlà sọ́lá ẹni tó bá dú ẹran ká tó kírun tó ilé òtí ẹ̀ kò pẹ́ran léyá agbọ̀dọ̀ sí kírun tán ó ní fakọ̀ tàmà ẹni tó bá dú ẹran lẹ́gbàtà kírun tán fakọ̀ tàmà ní sòkò ó ti rẹ́nà ẹ̀ pa <laughs> ṣùgbẹ́ tó fi ń dájú ní pé karigbé máa mú kó kan du ẹran lọ́fíjẹ́ pé tó láwọn eh, àwọn òlú wa tí ma bá dú ẹran tán kí náà wá ṣe wọ́n lọ́rọ̀ sí gbogbo yẹn rí o <laughs> tàbá wá lè dúró a máa wò pé òkè gbogbo imam fẹ́ dúró ẹran fẹ́ ṣe gbẹ̀ kò yẹ kó kọjá 10:30 tó bá dáa lórí ẹgbẹ́ kò kọjá 10:30 yẹn àwa lè dúró ẹran tiwa lẹ́yìn 10:30 yẹn gbà yẹn a lè approximate ẹ̀ pé òkè ó yẹ kí imam ti dú ẹran tí wọ́n fẹ́ dú tán náà ní àsìkò yìí wọ́n wá dú ẹran yìí àwọn ọ̀ràn ẹran tí a lè dú aṣàlàyé ẹ̀ nínú kútùpàwà wá ní ènìyàn islam débi pé a gbọ́dọ̀ dú ẹran torí nkankan míì ìyàn dẹ́ran fún òṣà ìyàn dẹ́ran fún àǹjọ̀nú gbogbo eléyìí a máa mú ní kóònù islam tàbá ń sọ yí pé ìṣe ṣírìkù ìṣẹbọsọ́rọ̀ ọba àlíkíọlá òun ni ká fi ṣọ́ iṣẹ́ ìjọsìn ká fi sun nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́ọ̀ba àlíkíọlá ń tán pè ní ṣírìkù nìyẹn ọlọ́ọ̀ba àlíkíọlá lọ sọ́nu suratul an'am ó pa ànábì láṣẹ ó ní pé kúlù inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lahu wa bidhalika umirtu wa ana awwalul muslimin ọlọ́run bá lékẹ́ láńpà náà bílá ṣe pé ìwúrẹ́ mọ́mọ̀ sọ fún wọn ìnà sọláti ìrun mi gbogbo ìjọsìn mi wà núsùkì ìmáàdú ẹran mi kódà gbogbo ìgbésí ayé mi wà mahmati wà mahyaya lillahi rabbil alamin ọlọ́run bá lékẹ́ ọlá lónìí gbogbo ẹ̀ wa bidhalika umirtu ìntọ́nà ọba àdékí alápamíláṣẹ òun lélẹ̀ so èèyàn lè dú ẹran fún nǹkan míì yàtọ̀ sọ́nà ọba àdékí ọlá á dú ẹran yìí fún òkè ìbàdàn fún ọ̀ṣun gbogbo ilé ó wà ní ìṣẹ̀bọ̀ sọ́nà ọba àdékí ọlá tó múni kúnnú kó nù ẹ̀sìn kọ́nà ọba àdékí ọlá kó fẹsẹ̀ à ń pe ẹran dúdú kan ní alhadiyu alhadiyu yìí gbogbo ẹni tó bá ṣe hajj ní òdu ẹran ọ̀nà mẹ́ta la sì fi ń ṣe hajj nínú kọ́ tó àwọn atamásáwà ló ṣe umra nù hajj ìyẹn ń pè ní hajj tamato so gbogbo ẹni tó bá ti ṣe hajj báwa ti ń ṣe àwọn tàbí saudi arabia tẹ́gbẹ́ àwọn akọ́ lọ a ṣe umra àwọn abọ́ aṣọ wa abọ́ ara mi wa tó bá di ọjọ́ ọjọ́ yàmọ̀ tẹ́rù ya a bá aṣọ ara mi padà wọ̀ gbogbo ẹni tó bá ti ṣe léyìí ọ̀ràn yẹn ní kóhun du ẹran hadu yìí eléyìísìn ní ó gbọ́dọ̀ du ní haram ni so ìran ẹlẹ́ẹ̀kejì wọ́n ń pè é ní fídíà ẹni tó lọ ṣe hajj tó wá dáràn tó wá dáràn ní hajj tó ṣe ṣàǹpé ta bá ń kírun bí ẹ máa ṣe àṣìṣe yóò ṣe kíni yóò ṣe kọ̀bìlì àbí báàdì sùjúdù sàrì bí hajj náà ṣe lélẹ̀ wọ́n ní téèyàn bá fẹ́ ṣe hajj tó gbá ṣọ́ra wọ̀ kò gbọ́dọ̀ wọ aṣọ kankan tí wọ́n rán gbogbo aṣọ tán lọ́la bọ́kù lára kódà tó fi ku aṣọ tí wọ́n wọ̀ sí abẹ́ kò ní sí ọ̀ndàwẹ̀ fọ́kùnrin fóbìnrin aṣọ tí wọ́n wọ̀ náà ni wọ́n ṣe kíni ni wọ́n wọ̀ so fọ́kùnrin gbogbo aṣọ tí wọ́n wọ̀ ni ó bọ́ yóò wá kó aṣọ méjì ìró àti tó fi ṣe kíni tó fi bo ara àwọn yorùbá máa sọ pé bá dé ọ̀run rí adé àràfárí àtọ́ba àtìjòyè àtẹni tó gbogbo ọjọ́ sùn lẹ́lẹ́ ni dójú àlìkíámọ̀ ó ṣe rí ṣùgbọ́n yàtọ̀ sójú àlìkíámọ̀ pẹ̀lú nkankan àlìkíámọ̀ kò tẹ̀ ní sáṣọ so ẹnìkan aṣáà ni máa wọra wa èyàn ò ní mọ̀ pé òun wà ń hóhò dèpò dépò pé ó fẹ́ mọ̀ pé ọmọ làkejì wà ń hóhò lọ́wọ́ ìbílẹ̀ àlìkíámọ̀ kọ́lọ̀mbà àlìkíájọ́ rọrùn fún wa so àwọn tí wọ́n bá ẹni tó bá ṣàṣìṣe ní hajj bóyá ó aṣọ tí wọ́n rán bóyá ó pa tí wọ́n ní kó má pa bóyá ó gé kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò pa ẹran láti fi ṣe ìtanràn wọ́n ń pélé ní fídíà méjì tó kù nínú ìran ẹran tá a máa ń pa fi ṣèjọsìn òun ni ẹran léyà àti ẹran tá a fi ń pa tá a bá bí ọmọ ẹran iléyà yìí ìran mẹ́rin àbí ìran mẹ́ta ẹran ló wọ̀ a lè pa rànkúnmí a lè pa àgbò àbí ewúrẹ́ a lè pa màálù kódà ṣẹ̀rí àdẹ fún wa tí wọ́n bá gbé tó àlówó tá a fi pa àlìdágbòra o bí nǹkan ṣe rí sìn èèyàn méje wọ́n lè papọ̀ òyìn ìyẹn ni maximum àwọn méje àlèpapọ̀ bóyá ẹja ara màálù àbáwá márùn-ún àbáwá mẹ́ta àbáwá méjì àbẹ́yàn kan sobọ̀ maximum ènìyàn méje pétò ẹwà ọdún yẹn já jọ kájọ corporate kápá màálù ẹ̀yọ kan ìgbàláyé wà fún èèyàn láti ṣe eléyìí ọlọ́run bá lékeọlá kò ní wá lára gbogbo tó bá ti jẹ́ pé gbogbo èèyàn la fẹ́ kó ṣe nù jọsìn ọlọ́run ọba àlékí ọlọ́run ní múlé ẹ tó bá fẹ́ nira ẹ̀ lára lókù èèyàn tó wá rówó gan láti parapọ̀ fi pa màálù kò rí ẹ̀nà tó ń fún wa kò ní ṣe kíní kò ní béèrè lọ́wọ́ wa èèyàn dẹ̀ ní lápá tẹ́ńṣọ̀n torí pé kò pa ẹran léyà kọlọ́mbà jásánú wa two years ago ṣé àti kọjá two years o ní gbẹ́gbà tí buhari ṣe wọlé ńgbà yẹn tí depression eh, àbíkẹ́ orúkọ tí nǹkan wọ́n ńgbà yẹn ẹni yẹn dé ó dé tí wọ́n ti fẹ́ ra ẹran gbà tí wọ́n dá tán surprise àgbò fún ha tó ṣe báyìí ó lọlẹ̀ ó kú ni kí ló wá lè tó yẹn torí ọlọ́run so ọlọ́run bá lékẹ́ lọ́ọ̀lẹ̀ kò fẹ́ jẹ ẹran kò sí lẹ́yẹ̀ tí ó mu èyí tá fẹ́ pa yìí náà á pa á jẹ fún ara wa ni àwọn ẹran yìí wọ́n wá ní májẹ̀mú pé tó tó bá jẹ́ pé ràǹkúmí la fẹ́ pa ó gbọ́dọ̀ ti pọ́dún márùn-ún kó ti mẹ́rin lẹ́nu ọdún kẹfà tó bá jágbò ní ó gbọ́dọ̀ jẹ́ one plus ìdẹ̀kùn wà fún ẹgbẹ́ six month plus tó yẹ pé màálù ní gbọ́dọ̀ ti jẹ́ two year plus fún àwọn ẹran yìí gẹ́gẹ́ náà oníṣẹ́lá mọ́sàsílám oní àrùbá àtún látò jìzí fil àdọ̀hì ìrìnrìn mẹ́rin wà tó yẹ pé àlẹ́tọ̀ láti lè pa fún iléyá alákọ̀ọ́kọ́ ń bẹ̀ aláwòrán albẹ́yìn awaruha ẹran tó fọ́ lójú kan tó kẹ́ẹ̀pẹ́ ẹran ilé ìjọ ẹ̀kan ti fọ́ ó túnmọ̀ sí pé tó bá fọ́ méjì kí ni ò tẹ̀ wọlé rárá lára ẹ̀ náà almaridha albayyin ẹran tó ń ṣàìsàn tó kílẹ̀ tó gbogbo tó bá rí ọgbà ẹran ṣàìsàn wal arja'u albayyin dhaluha wàlùkàsírọ̀ tó la látọ̀ òkè àbẹ́ran tó tí ní bí àtorí pó dàgbà débi pé kò sí múdùmúnù ní ara ẹ̀mọ́ irú àwọn ẹran ilé àrí fi wọ́n pa ẹran léyá tọ́lọ̀mbà àdíkẹ́lá fún wa ní àgọ́ ẹ̀sìn ẹ̀ àwọn ẹ̀rẹ̀ wá ní òfin tó mú ẹran léyá yìí náà lòfin tó mú ẹran tápà fún àkíkọ̀ ní tàbá bí ọmọ uh, the only thing kan ní pé àkíkọ̀ yẹn rankumi àti àgbò ní ètò tẹ̀wọ̀n jù lọ́rọ̀ àwọn àfà kò wọ ẹran àkíkọ̀ nǹka rankumi àti màálù nǹka pàbò àbí ká pa ewúrẹ́ yẹn fún ẹran ìkómọ gẹ́bẹ̀ náà ẹni tí ó dú ẹran yìí á dẹ̀rẹ̀ ìdúbílẹ̀ akọ̀yọ́ sí kíblà á fi tí ẹ̀bù lójú à ní pọ̀ ọ̀bẹ níṣojú ẹran so òṣèlú amọ́sọ̀sán pé ìnàláhà kátàbàlì ìsánà àlàkùnlìṣì ọlọ́run bá àdíkẹ́ ọlá gbogbo tí èèyàn bá dáwọ́lé kéèyàn ṣe é dáadáa kéèyàn perfect yẹ onífà ìdáadáa bá tún kúrò àti ẹ̀bá mẹ́ẹ̀dú ẹran falẹ̀ yóò ṣẹlẹ̀ dìbà ẹ̀pẹ̀ ẹran ọ̀run tó fi ń dáa jù lọ́rọ̀ tí ò ní ẹ̀kan kéèyàn gé kéèyàn ìwà ni máa fi ọbẹ̀ kéèyàn máa fi nu ẹran ní ọrùn ìyẹn ti pọ́n bẹ́ẹ̀ kó mú dáadáa pé ẹ̀kan tó yẹn bá gbèsè báyìí ìyẹn gé ẹran yẹn ní ẹ̀ẹ̀kan ni agbo Eh, ewúrẹ́ àti màálù la máa ń dú tí wọ́n bá fẹ́ para nǹkan mí wọn kì bó ṣe pé tí wọ́n bá dú bẹ́ẹ̀ náà ó wọlé ṣùgbọ́n wọn kì í sábà dú bẹ́ẹ̀ wọ́n á sọ̀rọ̀ nǹkan mí yẹn wọ́n á sọ ẹsẹ̀ kan ẹ̀ wọ́n á sọ mọ́lẹ̀ wọ́n á jẹ́ kó dúró wọ́n wá súnmọ́ ọbẹ̀ wọ́n á kì í bọ́bi tí ọrùn ẹ ti connect ààrẹ tó bá gé lọ́rùn kó tó kú lè pẹ́ sóbi tí ọrùn ti connect ara ẹ̀ ni wọ́n á kì ọbẹ̀ ẹ̀ bọ̀ so ẹni tó dẹ̀ kì í bọ̀ wọ́n pè ní àná eh, so asako mbẹ tó tí náà fi bá tán ìrànpá tó kọ́lọ̀ ṣàánú wa eh, so a máa ń du àgbò eh, ewúrẹ́ àti màálù ni rankumi ó kí ọ̀bọ̀bọ̀ lábà ibi tí ọmọ ti papọ̀ mọ́ ara ni eh, ìgbà míì wá ní èèyàn lè ra ẹran kẹrẹ ẹ̀yà dìgbò lúgi ìyá máa ra màálù ń gbà mí kí màálù ẹ̀yà kó yarí mọ́yàn lọ́wọ́ tí ọmọ alẹ́ káàkiri pé bá mú màálù yìí ìgbà yẹn ìgbà láàyè wà ẹran tá àbá àti lè mú a lè pè èèyàn tó bá níbọn kó bá yìnbọn pa àbọ́fà lání tá fi mú ẹran yẹn balẹ̀ wọ́n ń pèlè ní akro ẹran tá a àti bí ara màálù ni àbí rànkúmi ni bóyá ya nǹkan máa lọ́wọ́ ni ó bá ń sá káàkiri àwa rí mú so èèyàn lè rí gbogbo ohun tí ó bá ti mẹ́jẹ̀ jáde kúrò lára ẹ̀ èèyàn lè fi pa ẹran yìí a gbọ́dọ̀ dún ẹran láti ẹ̀yìn torí tí ẹ̀wọ́n bẹ̀rẹ̀ sí ní dùn látẹ̀yìn tó kú ni ó dé wọ̀ a dùn láti wájú a gé ibi tí atẹ́gùn gbà wọlé àti ibi kásán méjèèjì tó wà lọ́rùn yìí a gé àdìpẹ́ ẹran ikú tán pátápátá a wà bẹ̀rẹ̀ sí ní mójútó ẹran yìí bàbá lọ id atọ́kùnrin àtòbìnrin ni wọ́n fẹ́ kó jáde pé tó káwọn obìnrin wà nílé ara yìí ò sí mbẹ̀ intan rẹ̀ islam pàṣẹ ní pé tarúgbó tomi dán ní gbogbo wọn ni kí wọ́n jáde kódà àwọn tí wọ́n lè kírun bí wọ́n ṣe nǹkan oṣù wọn lọ́wọ́ òrìṣẹ́ lámùsàn pé kí gbogbo wọn jáde ẹnìkan tó wá bèèrè pé ìdá náà láyé kúrò lára jìlbàb a ní lára wa tí ò ní jìlbàb tí ó fi bo ara tí ẹjá aṣọ tó gbé tóbi mùsùlùmí bá waṣọ tó tó fi bo ara ẹ̀ ànábi ní kó lọ yá tí wà ní sọ pé káwọn èèyàn jáde tọkùnrin tóbìnrin tarúgbó tóbi dán kí wọ́n lọ eid kí wọ́n lọ kí kí wọ́n lọ kí irun kọ́lọ̀ ọba kí wọ́n ṣe lè ní àṣemọ́ látọ́bí lágbára táwa pẹ̀ràn yìí tán báwo láti ṣe aráàfà tí wọ́n sọ pé tó ọ̀ràn yẹn ní ẹ̀ gbọ́dọ̀ pín sọ́nà mẹ́ta rárá kìí ṣe ọ̀ràn yẹn tọ́lọ́wọ́n bá àdíkà sọfà ní pé fàkùlù mìnà ẹ jẹ́nu ẹran yìí wà á ti ìmọ̀lẹ̀bá ìsà almọ̀ta ẹ jẹ́nu ẹ̀ sì fáwọn tí aláìní ẹ fún wọn nínú ẹran yìí náà so èèyàn lè pín sọ́nà mẹ́ta ìpín sọ́nà mẹ́ta yẹn kò túbọ̀ wọn tó ọ̀dọ̀ pé ó gbọ́dọ̀ pé ó gbọ́dọ̀ déédéé lọ́nà mẹ́ta kódà tó wá gbé fámìlì tí yàn ní fámìlì tó tóbi nítorí pé ẹran yẹn gan ò ní tó kò sí láì fi tẹ̀ wá jẹ gbogbo ẹ̀ tán so kí ẹ wá jẹ gbogbo ẹ̀ tán kọ́ gbé tó akùnrin ṣe wá lọ́kànjú àbáyé tó kì í ṣọ̀nà rẹ̀ fún èèyàn tẹ́lẹ̀ ṣùgbọ́n fẹ́ ká fún àwọn aláìní nínú ẹ̀ wọ́n fẹ́ ká fún àwọn ká tọrẹ nínú ẹ̀ so tíyàn bá ṣe bẹ́ẹ̀ awari hadith kan nu sunan abi dawood àti àwọn tí wọ́n máa gba hadith wa mí náà ẹran léyá ẹ gbọ́dọ̀ tọ́jú ẹ̀ kọjá ọjọ́ mẹ́ta ẹran léyá ẹ gbọ́dọ̀ tọ́jú ẹ̀ sínú ilé kọjá ọjọ́ mẹ́ta àlàyé tó wà ń bi ọ̀rọ̀ yìí ni pé lọ́dún náà lọ́hùn àwọn tí wọ́n wá sí madina àwọn èèyàn tó yẹ pé wọ́n ní problem ni tẹ́bi ń pa ni wọ́n wọ madina bẹ̀rẹ̀ fáàkà ṣẹ̀dídà fákùrún mọ́tẹ̀ òṣì tó le ni wọ́n bá wọ madina òṣèlú ọ̀sán bá fi pé táwọn èèyàn bá ń tọ́jú ẹran wọn ebi ó máa pa àwọn wọ̀nyí lọ ni so gbogbo ẹran tẹ bá ní ẹkọ jáde ẹran yóò gbọdọ̀ kọjá ọjọ́ mẹ́ta ṣùgbọ́n wà tíṣẹ̀lẹ̀ yìí lọ tán kò sí téèyàn lè fi ẹran ẹ̀ ṣe bí wọn bá wo bá wo bá fẹ́ tọ́jú ẹran ẹ̀ di ọdún lẹ́yà tó ń bọ̀ tó problem tí ẹ̀ nìyẹn tó bá ti yan tó ń bọ̀ kò sí kò sí láìbí ní tó bá wó èèyàn kó fi ẹran ṣe wọ́n fẹ́ ká jẹ́nu ẹran yìí a fẹ́ ká fi ṣe ìtọrẹ àánú rẹ̀ a sì fẹ́ ká fi ká fáwọn èèyàn pé tó à ń ṣe ọdún iléyá ọlọ́run bá àdékíọ́lá ọlọ́run bá tiwa kì í mọ̀jẹ̀ kì í sì jẹ ẹran ipa ọlọ́run bá àdékíọ́lá tàbí pa ọlọ́run bá àdékíọ́lá bùkátà láti ọ̀dọ̀ wa kọ́lọ́run bá àdékíọ́lá tó fún ọlágbọ́yẹ̀sìn ọlá àtúnṣe bẹ́ẹ̀ lágbọ́ ẹ̀kọ́ بسم الله الحمد لله ثم الصلاة والسلام على من لا بعده محمد عبد الله صلوات ربنا عليه in our last khutbah and then probably the one before we started discussing on issues surrounding Eid al-Adha as the major festival of, of the Muslims and then uh, today we just want to give a brief overview of what should happen on the day on the day of Eid. And the day of Eid that's going to be the 10th of the Hijjah we will take our ghusl. Uh, the ghusl is the ritual bath that we take when we are at times because we are ritually impure, like a woman living menstruation or living postpartum bleeding. And at times it's not because we are ritually impure. We do it for as act of worship. So on that day we take our ghusl. And it's very easy. Um, give the very simple one. So you pour water over your head make sure water gets to the roots of the of the air whether we are male or female the roots of the air water must touch it water must touch all the strands of our of our of our air so by the way uh, people who have braids or dreadlocks uh, it is allowed if women do dread uh, the one that you uh, know, ní ọ̀sẹ̀ irun ẹ̀ kó ṣe kó ta kókó kódùkódù ìgbàláyé lè wà fún mi láti it is not allowed for men to do dread so káwa náà tọkùnrin náà ṣe rẹ̀ kó ṣe kódòkòdò ilé ìkùsígbà láì fún ìmọ̀ ṣẹ̀ríà bí ẹ bá ṣe rí ilé sórí obìnrin náà kíyàn fi irun kún ṣẹ̀ríà fagilé èyàn gbọ́dọ̀ wá jẹ́ kí omi kó kan ìsàlẹ̀ ẹrun lẹ́yìn ilé èyàn bomi sára èyàn rí pómi kárí gbogbo ara tán ṣùgbọ́n wà lára súnà ní ṣẹlá mọ̀sálásálà oh i've gone back the ones the ghusl we are supposed to have now is not compulsory it is sunnah it's what the prophet islam will do so it's not compulsory on one but it is highly recommended that we we do it then we we'll go out and then we wear our best clothing so if you have new it is allowed for you to sew clothing for eid It is even encouraged. The Messenger of Allah has a specific type of cloth that he needs specifically for, for Eid. But at times, the money may not be there. It's nothing, it's, there's no big deal. If there's no money, the one, the one we won last year is still there. Or clothing that we, we bought within that period is still there. We wash it, stash it, iron it, and put it on on that day. So there's no cause for sadness on the day of Eid. May Allah make us happy. So we go to the Eid ground chanting Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallah, Allahu Akbar, Allahu Akbar, walillahi alhamd. This period we are chanting Allahu Akbar, the people who are doing Hajj will be chanting Labaika, Allahumma Labaik, and then so forth when they are doing their Hajj. So we go there, we pray with the Imam, two rakahs salah, in the first rakah, seven takbir, in the second rakah, five takbir. Oftentimes, the Messenger of Allah will read Surah Al Fatiha and then Bismillah al A'la in the first rakah. Second rakah, Surah Al-Fatiha, Hal Ataka, Hadith Al-Ghashiyah. And then the Salah is over. And then the Imam will do a khutbah. Listening to this khutbah is not compulsory, unlike the khutbah of Juma. The khutbah of Juma is so important that if you, you when the adhan is made for Juma, you are not supposed to carry out transactions. It's a part and parcel of, of the Salah of Juma. But the khutbah of Eid is not compulsory. If you like, you listen. If you don't like, you go home. But it's important that we wait till the Imam slaughters his animal. So when, he, when the Imam slaughters the animal, then we go home and slaughter our own animals. In, in the past, it was the case that uh, you don't slaughter your animal yourself. After Imam kills his animal, you must come to your house to slaughter <laughs> that one. that one is not authentic. <laughs> the Imam slaughters his animal, you go home and then you slaughter your own animals. And we discussed about these animals last week, and we said we have a group of animals that can be used for sacrifice. First and foremost, sacrificing animals is, of course, an act of worship. So it is not allowed for one to sacrifice animals for other than Allah subhanahu wa ta'ala. So we are allowed to slaughter camels, cows, goats, and rams. All these are valid for our Eid al-Adha. So if it is a camel, you don't pull it down and try to slaughter its neck. So you allow the camel to stand. It's not very common here in the southwest. It's common in Arab lands and common in the north. So you allow the camel to stand and you take the knife that you have sharpened and then you put it into the labba. That's the place the neck of the camel meets his body. Somewhere around there. Put it there and then you run away. Then you allow the animal to collapse and then you come around to do uh, whatever is necessary to the animal. For, for cows and goats and uh, whatsoever, we will slaughter those ones. We'll bring them down and then cut them by their, by their neck. What are we supposed to do with these animals? We eat them. And some of the ulama say that, of course, it's good if you can divide them divide it into three. Uh, a part of it we, we, eat, a part of it we give out as uh, as um, charity, and a part we give out to people as gift. And it's not compulsory. If the animal is not sufficient for even the family, we can eat everything. So allow wants us to celebrate on that day. So there's a hadith. The Messenger of Allah said, Ayyamu Tashrik, Ayyamul Akli wa Shurba Dhikrillah. Those days, the day of Eid and the three days after it, they are days of eating, drinking, and the remembrance of Allah subhanahu wa ta'ala. So, I mentioned also that the Sharia has not burdened us with anything beyond our means. If one cannot afford a ram, you are allowed to kill a goat, whether male or female. If you cannot kill a goat, seven people maximum can come together to kill a cow so you can have seven people it must not be above seven but it can be below seven so we can have five people we can have three people who come together pull their resources together and slaughter a cow for idul other. this is also this is also allowed so there is a text that says for those who slaughter animals they must not keep the meat of those animals with them for more than three days And said there's a there's a context to this statement of the Prophet sallallahu alaihi The Prophet actually said it, but that year people came into Medina who were very poor. Eating and drinking was difficult for them. Hence, that instruction came that you cannot keep meat in your house while people are suffering from hunger. So if you have meat, bring it out. You must not keep your sacrificial animals for more than three days. So when that situation went away, you are allowed to do whatever you want with your meat. If you can keep your meat for one year, that is your own problem. So we are allowed to do anything we like with our with our meat. May Allah subhanahu make it easy for us to witness more of this in our lifetime. Inna wali dhalika wal qadra ali. Uh, I mentioned also that there are conditions attached to these animals that we have to take cognizance of. One has to do with the years of this animal. For a camel, that's be five year plus. For a cow, that should be two year plus. For a goat and a ram, that should be a year plus. And then even an exception is made for, for rams. You can kill a ram that is six month plus. However, you must make sure that these animals also are free of the following defects. The Messenger of Allah said, We have four classes of animals that are not valid to be slaughtered for, for Eid. Yeah, an animal that is blind in one eye. أربعة لا تجزي في الأضاحي We have these four categories of animals. You are not allowed to slaughter them for for for eat. The first one is the animal blind in one eye, and it goes to say if it is blind in both eyes, it's even not permissible. So you are not supposed to kill animals with this defect. And then the animal that is clearly sick, animals that are clearly sick, we are not allowed to slaughter such animals for Allah subhanahu wa taala. Uh, animals that are crippled, probably in one in one leg or both legs, we are not allowed to slaughter them animals that are so thin, probably because they are very old or because whatever reason, if they are so thin, uh, we are not al kasiratu as Messenger of Allah Islam, uh, mentioned it, that, that has no, there's no marrow to it. We are not supposed to slaughter animals uh, of that nature. Um, we are supposed to look for the best specimen of animals uh, uh, to slaughter to Allah subhanahu wa, wa ta'ala. May Allah subhanahu wa ta'ala accept it as an act of worship um, for us um, in the English version, I forgot, I skipped a, a point. That when we talk about sacrificing animals, I said number one, we only sacrifice animals for Allah subhanahu wa ta'ala. It's an act of worship. Intending any other person, our dead father, our family idol, our family masquerade, uh, one rock somewhere, one river in Oshun, Whatever, all these sacrificing animals for these purposes is not permissible. It's, in, in fact, it sends the individual out of Islam. So uh, Allah Himself told Muhammad to say, "Kul inna salati wa nusuki wa mahyaya wa mamati lillahi rabbil alamin." Tell them that my prayers and my sacrifice. For you have, you have this in Surah Al-Kawthar. Fasalli li rabbika wanha. Pray to Allah alone and sacrifice to Allah, Allah alone. So a sacrifice is either animals, it has to be for Allah subhanahu wa ta'ala alone. And that's why when we put the animal down and uh, make it face the Qibla, we put the knife to it, we say what? Bismillah Allahu Akbar. Bismillah Allahu Akbar. This is the way the Messenger of Allah himself will slaughter his animals. So when you talk about slaughtering animals for sacrifice, we have them in these three, four categories. Two are restricted to Hajj, those who do Hajj. One, if you are doing Hajj, you are recommended to slaughter for those coming from Nigeria who will do Umrah and Hajj together, we call their Hajj Tamatu. It is compulsory on them to slaughter an animal. We call the animal Al Hajj, whether camel, just the same, camel, cows, or, or rams or goats. Then you have rules with Hajj, rules you are not allowed to violate. Like if you are doing Hajj now and you take up the Ihram, for males, you are not supposed to, to wear anything that is sewn even if it's underwear you're not supposed to wear it the replica of what we do on hajj is like the day of resurrection and then, then hajj is a bit better because of course we are going to be wearing two garments the upper one the rida and then the lower one on the day of resurrection there won't be any clothing so if you wear sewn cloth for hajj then you have committed a sin and you will need to expire it expiration is by slaughtering an animal we call this the fidya then the remaining two are things that are related to those who are not on hajj the one we to slaughter on the 10th of the Hijjah, and then when we give birth to children, the animal, the animals we slaughter. May Allah subhanahu wa ta'ala give us a firm understanding of the deen. We ask Allah subhanahu wa ta'ala not to make this our last Eid al-Adha. إن ولي ذلك والقدر عليه اللهم عد علينا هذا العيد سنوات عديدة بصحة وعافية والسلامة اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب اللهم لا تدع لنا